Ẹsẹ̀lú ìlú Òṣèlú tó wà ní ìjọba ìbílẹ̀ Yewa North Local Government ní ìpínlẹ̀ Ògùn Kábíyèsí Ọba Akitunde Akinyemi, ó mà ti ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí ààrẹ olórí oko orílẹ̀-èdè yìí kó jọ̀wọ́ kó má ṣe gbógun ti àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá mọ́ o àti wípé dípò kó máa bá wọn jà kó máa gbógun ti wọ́n kó pè wọ́n kí wọ́n jọ sọ àsọyépọ̀ kó jẹ́ kí wọ́n rí nǹkan tí ìjọba ń ṣe láti fòpin sí ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá àti ọ̀nà àbáyọ tó ní lọ́wọ́ láti jẹ́ kí gbogbo wàhálà àti rògbòdìyàn tó ń débá Yorùbá kó dópin kì í ṣe ìròyìn mọ́ ìpè láre láyé ìjọba àná ìyún ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari níṣe ni wọ́n sọ àwọn jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni wọ́n sọ wọ́n di ọ̀daràn tí wọ́n lépa ẹ̀mí wọn kiri kódà lọ́gàjọ́ òru lọ́nà àìtọ́ ni wọ́n lọ kọ́lé ìlú gbajúmọ̀ àjìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmẹrin tó ń kọ èèyàn má sí Sunday Ìgbòho tí wọ́n bà dúkìá jẹ́ lọ́nà àìtọ́ tí wọ́n fi ẹ̀mí èèyàn méjì ṣòfò nílẹ̀ tó tún kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ tán lọ yẹ̀yẹ́ wọn ní ìlú Àbújá èyí tí gbogbo èèyàn mọ̀ wípé ó tako òfin àti ẹ̀tọ́ ọmọnìyàn ṣùgbọ́n gbàrà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu náà déta àwọn náà kò fi gbogbo ara ṣàtìlẹ́yìn fáwọn tó ń pè fún ìtúká Nàìjíríà tó sì jẹ́ pé láìpẹ́ yìí táwọn ọmọlẹ́yìn gbajúmọ̀ jìjàǹgbara obìnrin fún òmìnira ilẹ̀ Yorùbá ni arábìnrin Dúpẹ́ Onítìrí Abíọ́lá tán lọ kọlu iléeṣẹ́ ìjọba yun Government Secretariat ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágbègbè Agodi ní ìlú Ìbàdàn ẹni wọ́n ti ti àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n mú ni wọ́n ti tì wọ́n mọ́lé ìyàtọ̀ sáwọn bíi mẹ́ta tí wọ́n pàdánù tó sì jẹ́ pé wọ́n níjọba wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o láti máa gbógun ti àwọn jàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ọjọ́ bí ẹ̀ àti àsìkò tó gbàlejò àwọn ọba ńláńlá káàkiri ìpínlẹ̀ Ògùn ọba Akíntúndé Akínyẹmí tó fẹ́ràn Sunday Ìgbòho púpọ̀ tó sì ń ṣàtìlẹ́yìn fún ìjàǹgbara ẹ̀ jẹ́ kó di mọ̀ pé àsìkò tí Tinubu yóò máa gbógun ti àwọn àjàǹgbara fòmìnira Yorùbá kọ́ léyìí o ó ní kí Tinubu lọ rántí pé ọmọ ìyá kan náà ọmọ Yorùbá kan náà ọmọ elédè kan náà ọmọ àṣà kan náà ọmọ ẹ̀yà kan náà ìlú òun àtàwọn àjàǹgbara fòmìnira Yorùbá ó ní kí Tinubu lè ti lọ mọ̀ pé àwọn ọmọ òun náà ló ń jìjàǹgbara fòmìnira Yorùbá ẹ̀ kò sì ní dára kí o bàbá kó máa pa àwọn ọmọ ẹ̀ tàbí kó máa gbógun tì ó ní dípò bẹ́ẹ̀ Kis Tinubu pé gbogbo àwọn Sunday Igboho àtàwọn àjàǹgbara fòmìnira ilẹ̀ Yorùbá kó bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá kó jẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo nǹkan tí ó ń bí wọn nínú lòun yóò ṣe lòun yóò yanjú àti pé ìdí rèé tí wọn fi gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún òun Ọlọ́run mọ̀ pé Tinubu ó ní èrò rere fún gbogbo ọmọ Yorùbá ó ní kí gbogbo ọmọ Yorùbá náà kàn sì ní sùúrù ṣùgbọ́n tó ní àsìkò ìkọ́ni Tinubu kó máa gbógun ti àwọn àjàǹgbara o onídìpọ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ni wọ́n nílò kó bẹ̀ wọ́n kó bá wọn sọ̀rọ̀ tùbínùbí kó sì jẹ́ kí wọ́n mọ̀ pé ilẹ̀ yorùbá yóò dára àti pé òun yóò ṣe gbogbo nǹkan létòlétò tí ìgbé ayé yóò fi rọrùn fún àwọn náà.